ilá anyẹ̀kùnà kọ̀dìjálàsà àfi bí ó bá jẹ́ pé ó ti jókòó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́bùlá alikiyam síwájú kó tó nàró ìyẹn ni pé ó ti forí kanlẹ̀ àkọ́kọ́ ó sì ti jókòó tá a máa ń jókòó láàrin forí kanlẹ̀ méjèèjì kó forí kanlẹ̀ kejì ló gbàgbé lọ sí ìnàró irú ẹni bẹ́ẹ̀ ó dé ìnàró tán lọ́wọ́ arántí yóò lọ tààrà sí ìforíkanlẹ̀ ni kò ní tún kọ́kọ́ jókòó torí pé wulẹ̀ ti jókòó yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ok mo rán wa létí ohun tá a ti kà ní episode twenty seven nìyẹn o torí pé a fẹ́ lo ìdájọ́ rẹ̀ níbi ẹni tó gbàgbé suratul fatiha okay fàlà yu'idu aljulus kò ní dá ìjókòó yẹn padà mà ó wulẹ̀ ti jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ okay lẹ́yìn náà làáfàá tó wá sọ pé wàmà nasiya sagidatayni ẹni tó bá wá gbàgbé ìforíkanlẹ̀ méjèèjì kára sáàjìdán yóò lọ lẹ̀ tààrà lẹ́ni tó lọ foríkanlẹ̀ wàlámù yẹ́gìlìs kò ní jókòó wàyẹ́sì jòdù okay yóò lọlẹ̀ tààrà láti ṣe ìforíkanlẹ̀ méjèèjì òun náà ò ní kọ́kọ́ jókòó torí pé kò sí ìjókòó kan tó síwájú ìforíkanlẹ̀ àkọ́kọ́ lórí rákà tí à ń kí ọwa ní ìdájọ́ wọn rèé o wàyẹ́sì jòdù fi jẹ̀mí ìzáàlìkà ba'da salam nínú gbogbo ń tá a sọ ìpátá ìforíkanlẹ̀ tí ó ṣe òní bàdí òní bàdí ok ìdájọ́ yẹn kọ́ ni àwa fẹ́ lò nítorí wípé ẹnìyẹn rántí kó tó rùkú kó tó rùkú rákà tí ọ̀nà rù sí kìí ṣe ìdájọ́ ọbẹ̀ yẹn ni àáfàá ń tọ́ka wá sí bí kò ṣe abala kejì tó ti sọ pé wàyí ń tàdákàrà sùjúdà ba'da raf'i ra'sihi min ar-raki'a allati taliha bí ọba rántí ìforíkanlẹ̀ yẹn lẹ́yìn tó ti gbórí kúrò níbi rákà tó tẹ̀lé e. ó rántí pé òun ò tí ì forí kanlẹ̀ ó sì ti rùkú níbi rákà tí ok gẹ́gẹ́ bí a sì fẹ́ mọ ìdájọ́ ẹni tó gbàgbé fatia tóun náà tó sì ti kúò ní tó ti kúò ní orí rákà alákọ̀ọ́kọ́ tó ti bọ́ sí rákà ẹlẹ́ẹ̀kejì tó ti rùkúù lẹ́yìn tó rùkúù tán ló tó wá rántí so kéèsì wọn ṣe kí ni ó ti jọra wọn ó ní irú ẹni bẹ́ẹ̀ ohun tó máa ṣe ni pé wàlámù yẹ́rì kò ní padà wá síbi fatia wá síbi ìforíkanlẹ̀ yẹn kò ní padà wá síbi ìforíkanlẹ̀ yẹn wà á lè gbọ́ rọ́kìn á asáhàwì rákà tó ti gbàgbé ìforíkanlẹ̀ yẹn á jùnú á yọ kúrò nínú òun tó ti kí wà wàzáàdà rọ́kìn atan fi mọ̀ọ́dín ìhà yọ wà á lékún rákà ẹyọ kan sí ààyè ìtọ́yọkúrò. bá báníyàn yóò mọ́ sórí ẹ yóò mọ́ sórí ẹ kí ni ìtumọ̀ pé yóò mọ́ sórí ẹ ní wípé rákà kẹta ó kí rákà alákọ̀ọ́kọ́ ok ibẹ̀ ló ti gbàgbé ìforíkanlẹ̀ ọ wà lórí rákà ẹlẹ́ẹ̀kejì tó ti rùkú tó ti rùkú rákà ẹlẹ́ẹ̀kejì yẹn ni ó fi jìrọ rákà alákọ̀ọ́kọ́ bí ó bá jẹ́ pé rákà ẹlẹ́ẹ̀kejì nìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí tó ti wà lórí rákà ẹlẹ́ẹ̀kẹta tó ti rùkú yóò fi rákà ẹlẹ́ẹ̀kẹta yóò mọ́lé rákà ẹlẹ́ẹ̀kejì rákà rẹ̀ ó wá jẹ́ rákà méjì tó lálàáfíà. wàságàdà kọbùlà sàlám kọbùlì ni ó wá ṣe o ìǹkanátì mínàlè wùláyà yìí ni bọ́bá gá sí pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí lórí rákà méjì alákọ̀ọ́kọ́ irun rẹ̀ mo dẹ̀ ti sọ ìdí tí ó fi ìdí tí ó fi ṣe kọ̀bùlì mo ti sọ fún wa pé ṣé ẹ mọ̀ pé rákà alákọ̀ọ́kọ́ àti rákà ẹlẹ́ẹ̀kejì ó ní súrà tá a máa ń ké ilé ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀ sí lórí rákà alákọ̀ọ́kọ́ tàbí rákà ẹlẹ́ẹ̀kejì orí rákà ẹlẹ́ẹ̀kẹta ló tó rántí tó sì ti rùkú rákà ẹlẹ́ẹ̀kẹta sì nìyí òun ò ní súrà nínú kò ní súrà nínú. fatia nìkan ni therefore ó dìrun kù nìyẹn torí rákà alákọ̀ọ́kọ́ tó kí ó ti yọ kúrò ńbẹ̀ tàbí rákà ẹlẹ́ẹ̀kejì ó ti yọ kúrò raka rákà ẹlẹ́ẹ̀kẹta tó fi rọ́pò fatia olè nìkan ni so àdínkù ti dé bárun ẹ̀ nìyẹn èní ẹlẹ́ẹ̀kejì tó bá lọ jẹ́rùn mọ́gíríbì tàbí ìrùn ìṣáì ṣe mọ̀ pé rákà the first two rákà a máa ń ké sókè ni rákà ẹlẹ́ẹ̀kẹta tí ó fi rọ́pò rẹ̀ a máa ń ké jẹ́jẹ́ ni àdínkù míì tún nìyẹn jẹ́ fún un therefore kọ̀bùlì lọ́ máa ṣe kí however bí ìṣẹ̀lẹ̀ yẹn bá lọ ṣẹlẹ̀ sí níbi rákà méjì tó kẹ́yìn in lam takun min al-ulayaini tí ó bá lọ jẹ́ bí rákà méjì àkọ́kọ́ ló ti ṣẹlẹ̀ tó lọ ṣẹlẹ̀ bí the last two raka ok aoka nasimini huma tàbí ó tiẹ̀ ṣẹlẹ̀ si. Lori raka méjì tó kẹ́yìn lórí rákà méjì tó kẹ́yìn wàtàdákàrà kọ́búlà akidi sáàlìsà ṣùgbọ́n wá rántí kó tó ta kókó rákà ẹlẹ́ẹ̀kẹta ó rántí kó tó ta rákà ẹlẹ́ẹ̀kẹta. lẹ́ánà súra wàlìjùlùs lámìyẹ̀fúta bàdí ni ó ṣe ń bẹ̀ yẹn nítorí wípé kíké fatia àti ìjókòó tí ó jókòó kò bọ́ fún un òkè kò tí ì ọ̀nà tí lórí rákà ẹlẹ́ẹ̀kẹta àmọ́ kò tí ì ta kókó rákà yẹn tó fi rántí. ẹnu kí oya ké súúrà lé fátíà ńbẹ yẹn náà ni. so ìdájọ́ yẹn gẹ́lẹ́ bó ṣe wà fún ẹni tó gbàgbé sujud náà ló wà fún ẹni tó gbàgbé fátíà torí wípé àti fatia àti sujud ipò kan náà ni wọ́n jọ wà lórí irun. so àti ó ní ìgbàgbé níbi náfìlà náà ni ìdájọ́ ìgbàgbé níbi náfìlà náà ni ìdájọ́ ìgbàgbé níbi irun ọ̀ranyàn àyàfi níbi nǹkan mẹ́fà ọwọ́ àkà wọ́n ó ní kíké fatia àtìyẹ́gbò ti fatia báyìí ọwọ́ àkù ti súra wàmánásíyá àsúra ẹni tó ń kí náfìlà. tó wá gbàgbé fati ó gbàgbé súrà nǹkan mẹ́ta nínú nǹkan mẹ́fà làáfà fẹ́ kú papọ̀ báyìí o ẹni tí ẹni tí ẹni tí ó ń kírun náà fìlà wá gbàgbé láti ké súrà fatia. ẹ̀ṣẹ̀ lé ní níbi ìrun náfìlà ni o ìkejì ẹni tí ń ké ẹni tí ń kí náfìlà ó wá yẹ kó ké ó jẹ́ẹ́jẹ́ ó wá ké ó sókè ìkẹta ẹni tí ń kí náfìlà. Jazakallahu khairan. ẹni tí ń kí náà fílà lọ́wọ́ ọ wá ọ fẹ́ kéwú sókè ń bẹ̀ ọ wá kéwú jẹ́ẹ́jẹ́ àáfàá gúrùpù àṣìṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó gúrùpù wọn papọ̀ sójú kan náà ó túwìtì yẹn bá gbàgbé fátíà lọ́tọ̀ ó wá fẹ́ túwìtì ẹni tó gbàgbé láti ké súrà lè fátíà ẹni tó yẹ kó kí ó jẹ́jẹ́ ń bi náfìlà tó kí ó sókè ẹni tó yẹ kó kí ó sókè ń bi náfìlà tó kí ó jẹ́jẹ́ kí ni ìdájọ́ rẹ̀. wàtàzákàrà báàdà rúkú tírú ẹni bẹ́ẹ̀ wá rántí lẹ́yìn rúkú tírú ẹni bẹ́ẹ̀ rántí lẹ́yìn rúkú pé ah mi ò fi súrà lé fátíà ó dẹ̀ ti rùkú tán tàbí irun yìí ó yẹ kí n ké jẹ́ẹ́jẹ́ nì mo wá ké sókè bóyá bí rọ̀káátá àlìfájírì bóyá bí náfìlà zuhuri bóyá bí náfìlà mọ́gíríbì bóyá bí náfìlà ìṣáì rákà méjì bóyá bí náfìlà dùhà tó ga sí pé èyí tí ó rinlẹ̀ ń bẹ̀ ni pé a kì jẹ́jẹ́ ni eléyìí tí ó yẹ kó ké sókè tó wá ké jẹ́jẹ́ àpẹẹrẹ rẹ̀ òun ni bíi náfìlà kìyàmù lẹ́yìn náfìlà kìyàmù lẹ́yìn àpẹẹrẹ ẹ̀ ni náfìlà ayídùlì fitir náfìlà ayídùlì hadíyà. na fila istiskọ a ma nke ịwọnyen soke ni eniyanwakejeje o ti wa tan ko to ran ti kiloma a se ta maada yọ ma ba irun ẹ lọ ni o wa laasi ju da ala yi ko si ni isi ita pọ̀tí gbọ́ ó gbàgbé láti fi súrà lé fatia ṣe mọ̀ pé dó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n ní bóyá ṣìgbọ́lá pè ní o bóyá àìgbọ́ àìgbọ́yé kò sí náà fìlà tá a lè fi sóra lé fátíà rẹ̀ kò sí náfìlà náà ìbáàjẹ́ náfìlà dúrì ìbáàjẹ́ náfìlà asri ìbáàjẹ́ náfìlà mọ́gíríbì ẹni náfìlà it is for granted pé èyíkéyìí náfìlà tá a bá fẹ́ kí ká fi súrà lè fàtíà ṣùgbọ́n ìwòye sí mi pẹ̀lú àwọn mùsùlùmí ni pé wọ́n èé fi súrà lé fatia níbi ìrun náfìlà fatia only làwọn èèyàn sábà máa fi yan náfìlà. ohun tó sì jẹ́ súnà tàbí mustahabun tá a fẹ́ òun pé ká fi súrà lè fàtíà lórí gbogbo ọ̀pá àrùn náfìlà wa pátápátá tí ò ní àyàfi nínú. so kódà kódà lọ́la kó jẹ́ náfìlà tó sì jẹ́ pé èyí tó pọ̀ nínú náfìlà àdákì ni orí náfìlà láti láǹfààní láti dúró pẹ́ dáadáa torí pé o ò ní kó nira bẹ́ẹ̀ni kankan ara rẹ náà ni o lè nira bá ìnira kíyàn pẹ́ kánrin kése so dípò tí àwọn lèmọ́mù oní kùránì àwọn mọ́mù tí wọ́n á kùránì dípò tí wọ́n fi ń di fàtáànù aládàánwò lórí ìrun nípasẹ̀ kí wọ́n máa fi wá ṣe mọ̀rọ́jà revision kí wọ́n máa fi wá ṣe mọ̀rọ́jà revision lórí ìrun ìrun jamaa kàyéfì ni wọ́n wí pé kàyéfì lọ̀rọ̀ wọn orí náfìlà ló yẹ kí wọ́n ti máa ṣe mọ̀rọ́jà orí náfìlà ẹ jẹ́ lọ yẹ igbá àyà yín wò kó má jẹ́ pé iṣẹ́ ìrun tẹ̀ ń ṣe kó má jẹ́ pé ẹ̀ ní báládẹ̀ níwájú ọlọ́run torí pé ìwọ́tọ̀ ha Quran tó wá ń fi wá sí mọ̀rọ́jà tó di ibi náfìlà tó fi fatia nìkan kì í kí ni bẹ́ẹ̀nbẹ́ẹ́ so ní kíláàsì yẹra rẹ wò ṣé kíláàsì sì wà fún ọ orí iná fílàrà nígbì tí máa dúró kánrin kése tí ó dúró débi pé ẹsẹ̀ rẹ̀ ó wù wá tẹsẹ̀ rẹ̀ ó wù látara dídúró pẹ́ tó ti débi ìrun ọ̀ranyàn tó fẹ́ kí fún àwọn jàmáà ó máa fi tàwọn jàmáà sọ́kàn irun rẹ̀ yóò wà láàrin gígùn àti fífúyẹ́ gígùn àti kíkúrú hádìhì ya sunna èyí ni sunna ànábì fi sọláàtì lè jàmáà níbi irun jàmáà ẹ̀yin tẹ́ wá hán Kùránì tẹ́ fi wá ń ṣe tẹ́wá ń fi wá ṣe mọ̀rọ́jà ẹlòmí ò tún máa tinú kìráà kan yóò máa bọ́ sínú kìráà míì abà ẹ̀ẹ̀ka àdíìsì jábìrù ni tí wọ́n ti wá fẹjọ́ jábìrù sùn àbí ẹ̀dá jábìrù ọmọ adùbùnú jábàlì tí wọ́n ti wá fẹjọ́ ẹ̀sùn pé wọ́n máa ń dà wọ́n lágara lórí irun tánà ibi ti sọ pé àfàtánù àǹtá aládàánwò ni ọ́ ni aládàánwò ni ọ́ ni ìwọ tó hákùnrin tó ń fi wá ṣe mọ̀rọ́jà àá sọ fún wọn náà pé àfàtánù àǹtà aládàánwò ni ọ́ ni wọ́n fi wá ṣe mọ̀rọ́jà abakọ́ra wọ́n fi wá ṣe mọ̀rọ́jà alì ọ̀pá wa ni. bali tẹ́kọ̀rọ̀ àbáàdà báàdọ̀ sùúrà ohun tó yẹ kó o ṣe ni pé kó o ké díẹ̀ ń bẹ̀ kó o tú wàálẹ̀ tó o bá jẹ́ múkúlísù tó bá jẹ́ ẹni tí ó ṣe ń torí ọlọ́run nígbà bá wá kírun lórí tán wá bẹ̀rẹ̀ rẹ kó o fi kó o fi kí kó o fi alimurọ́nù kó o fi kíráka ẹlẹ́ẹ̀kejì nígbà náà mọ̀ pé yes mashallah, anta mukulisun ọ̀fẹ́ kírun ìdì fún fún yàn ọba ń lo kíra oríṣiríṣi ò ń bọ́ ní láti inú súrà kan ò ń bọ́ sínú súrà míì títí tí àwọn èèyàn fi wá ń túká. sínú súnà náà ló ti relé yìí ó rí yẹn nu súnà níbí o ìfẹ́ nù rẹ ṣe kárí mi rẹ ibi tó ti ọ̀dẹ nù. tàwọn oníkùránì nù sọ̀wárí ẹ̀yìn náà tẹ̀ ha kùránì tẹ̀ ẹ̀ máa iná àtẹ̀ná tẹ̀ ẹ̀ máa lèyí láfi tẹ̀ ẹ̀ máa lábúnáṣúra aláka èé ṣe tẹ̀yìn náà máa fi àwọn súrà yẹn lé fátíà níbi ìrun náfìlà yín tó fi jẹ́ pé gbogbo náfìlà yín àbí bọ́wọ́ sí máa ń kí náfìlà má parọ́ o. ọba fẹ́ yẹn náfìlà lórí kí ló máa fẹ́ kí i. làwọn fi máa kí tiẹ̀ bó ti máa kí nu ìwọ ńkọ́ fátíà nìkan ló bá fi yan náfìlà ìwọ fi kùrù síù sí ìwọ ń kọ́ fatia nìkan ìwọ ń kọ́ jẹnẹ́rà ẹ̀yin ń kọ́ ìwọ náà ń kọ́ ẹ́ fatia nìkan kúlíwà láwù a gbọ́dọ̀ máa fi súrà lè fa. fatia níbi ìrun náfìlà wa lórí rákà kọ̀ọ̀kan èyí ni súnà ànábì méjì ni súnà rẹ̀ lórí rẹ̀ fífi súrà lé fatia wa súnà ni níbi ìrun náfìlà lẹ́yìn náà kí ẹni tó há kùránì kó máa fi ṣe mọ̀rọ́jà rẹ̀ súnà ànábì ni. ibi tí kò ti lọ máa sẹ́nu tó jẹ́ pé tọba ti kí lórí ìtàn báyìí ó ní kó mọ́ṣáláṣí títí tó fi di àlàásárì tó tọba tẹnubọ bákọ́rà ẹ́n láti lórí tàti kí lórí ìtàn wọ́n á fi ṣe náfìlà rákà méjì wọ́n á fi bákọ́rà òfin rákà alákọ̀ọ́kọ́ òfin álìmùrọ́ọ̀nù pẹ̀lú ògo ọlọ́run orí rẹ̀ ni á sì yọ wọlé bọ̀ bọ́ bá kà dáadáa o tọ́ọ̀kà ní dandawi olóko gbowó orí rẹ̀ ní àsìkò wọlé bọ̀ ìyẹn ló yẹ kẹ́ ẹ máa ṣe kìí ṣe pé kẹ́ ẹ máa fi wá ṣe mọ̀rọ́jà lórí irun ọ̀ràn yàn orí irun ọ̀ràn yàn tó ga sí pé àwọn kìsọ́ọ̀rù súrà lànàbí rẹ̀kọ́mẹ́ndì àwọn súrà pàápàá jùlọ the last juzil nínú Quran juzil amma àwọn súrà tí ń bẹ ń bẹ aláwọ̀ tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe aláwọ̀ tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe. tọ́ ẹni tó wá fẹ́ yan náà fìlà bí ẹni tó lọ́ọ́ máa ka kólúwà láwù ẹni tó lọ́ọ́ máa ka alámúnáṣọ́rọ́ aláka ẹni tó lọ́ọ́ máa ka lèyí láfi ọwọ́ àgbàgbé fátíà nìkan lókè. Okay? lọ́ba rùkú ó dé rùkú tán lọ́rántí ó ní ìdíkọ̀ padà ó ní ìdíkọ̀ padà ó ní ìdíkọ̀ padà ọmọ àbárùn ẹ̀ lọ ni tàbí irun kìyàmù lélì ló ń kí náà fi là kìyàmù lélì tá à ń pè ní àtàhájúdì ta tún pè ní ṣáfì àti wítìrì ok ta tún pè ní kìyàmù Ramadan bọ́ba gẹnu Ramadan a máa ń kéèyàn sókè ni lọ́ba kejẹ́jẹ́ o ti wá rùkú kò tó rántí. tàbí náfìlà tí a máa ń ké jẹ́jẹ́ àwọn náfìlà ìrun ọ̀sán ò ti wá ké sókè ó ti wá rùkú kò tó rántí lórí náfìlà lórí náfìlà tàmáàdà máa bá rùn ẹ lọ wàlá sùjúdà àlè yìí ò ní ṣe ìtànà kankan fún un ò ní ṣe ìtànà kankan fún un. bìkìláàfin lè farí ìdọ̀ ní ìyàtà sí ìran ọ̀ràn yàn sọ rántí wípé nínú àwọn ìdágọ́ tá ti kà síwájú òun ni pé ẹni tí ọ bá gbàgbé súúrà ó gbé súnà kan jù sílẹ̀ nìyẹn nínú súnà ìrun